ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yìnkẹ́ni tẹ́ bá láǹfààní àti ṣalábà pàdé fídíò mi orúkọ mi ni Abdulaziz ti máa ń sọ nípa ìtumọ̀ láti ọ̀nà àbáyọ gbogbo ọ tó bá láǹfààní àti wo fídíò yìí kò mọ̀ dájú pé àǹfààní ni Ọlọ́run fi ṣe fún ẹ torí pé àlá ṣe pàtàkì ní gbogbo ayé ẹ̀dá kó wa wa gbìyànjú kò mọ̀ nípa àlá nítorí pé àwọn àwọn alákọ̀ọ́nbẹ tó já sí pé mímú àti Ọlọ́run mú àlá ìwá fún tó bá ń bẹ lágbọ́n ní àwọn tó já sí pé wọ́n máa ń pe àlá ní irọ́ ó ṣeéṣe kí irúfẹ́ nǹkan báyìí kó padà ṣẹlẹ̀ sí ẹ̀ tó bá yẹ pa burú ni àwọn tó jásí pé oore ni tó bá iṣẹ́ tán yóò padà wá sí ìmúṣẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ọlọ́run fi ń mú àláwà àti mẹ́sẹ̀jì tọ́lọ́run mú wá ìwọ ọmọ ìyá mi rí dájú wípé gbogbo àlá tó bá lá ṣe gbìyànjú láti mọ ìtumọ̀ àlá rẹ láti lè mọ irúfẹ́ ìgbésẹ̀ tó gbé lórí rẹ̀ torí pé àlá ṣe pàtàkì o ọlọ́run à ń dojúkọ nínú ayé ṣe gbìyànjú lórí àlá rẹ o kó má bàa já sí pé àlá tó ti lá sẹ́yìn tó wá padà wá sí ìmúṣẹ ló wá rántí rẹ̀ ti lá sẹ́yìn o àlá burúkú ní ṣẹlẹ̀ wa lórí o